mọ́ ọ pa èèyàn tó bá fẹ́ mọ́ ọ pa lọ kọ́lọ́ ń dáríjì ọ ọlọ́run tèmi roro. <coughs> fa lọ́rọ̀ kan kí n máa pa àwọn èèyàn tí mò ń pa lọ kò lè sí ìdáríjì ẹ̀ṣẹ̀ fún mi. tó bá wá ru ọ lójú tí ohun tí mo sọ tó o kà kúrọ́ àbí tí wọ́n ti bí ojú bó ṣe yẹ lọ ó rèé ó yá mú kan. ok. sájáde kó jẹ́ kẹ́lómi wọlé. àfa ẹ ṣé mo dúpẹ́ nígbà tí ti ní kò sí àtúnṣe sọ̀rọ̀ mi ìmọ̀ máa bá tèmi lọ ẹ ṣe. ẹni iná ìgbà tó máa ń ṣe rádaràda wọn ò kì í mọ̀ kí ni kí ni ni kí ni. Báwo